kì bẹ́ẹ̀ pé eh, àwọn ìwé gbọ́ sókè láìláì kò kọ̀rẹ́kì hmm? so ṣùgbọ́n àwọn afáà sàlàyé ní Ibn Hajar Ibn Taymiyyah àgbọ̀n náà sàlàyé pé kìí ṣe ti anasi ń wí ni ti anasi ń wí ni pé ó ní irú special gbọ́wọ́ sókè kan ti anasi sọ sáré sọ́sàn bá fẹ́ tọrọ òjò yóò gbọ́wọ́ sókè báyìí débi pé abíà rẹ̀ ó hàn kí n fún abíà irú gbọ́wọ́ sókè yẹn ni anasi ń wí pẹ̀lú gbọ́n sókè bẹ́ẹ̀ wọ́n ṣe báyìí pé òun òrìgánà bí ṣe báyìí àfi fún òjò torí bó ṣe pàtàkì tó ẹ̀ ọ yàtọ̀ sí ilé yìí yàtọ̀ sí ilé ẹ gbọ́ so ìyẹn làwọn kan gbọ́yé àǹtórí pé ṣe nígbà tó pé ní táàfẹ́ kan sọ náà ni pé kásá fún bídíà kásá fún bídíà in the name kó afẹ́ sá fún bídíà afẹ́ kan gbogbo everything lẹ hmm? àmọ́ wà dáadáa láwọn àdúrà nàbì sallallahu alaihi wasallam kọ́dọ̀ ó tètè hàn wá pé it's general ànàbì sallallahu alaihi wasallam ń ka àwọn asbáàbù tádùn àmọ́ fi ń gbà àdéhìsì ọkùnrin tánà ìdákọ̀ mọ̀dọ́kà rọ́jò ọkùnrin yìí afa akbar yòtẹ́ lọ sáfàr àbí yàrfà òyàdẹ́ ìlà sàmà yàkúlù yàrọ́bì yàrọ́bì fáànà yóò sàjábùlà ànábì ìdákọ̀ ń bẹ̀ pé gbogbo nǹkan tí àsìbáàbù tọ́lọ̀ mọ́ fi ń gba àdúrà lẹ́nu yìí ní ṣùgbọ́n tó takò ó ní pé tọ̀ haram pé yẹ́rùfà òyàdé rọ́fù ìyáde ìgbàlára azabu ọ̀nà àjò ní ashaf akbar tó o ní owó wàhálà ní tọ̀ tó o pé o ti fèsì wàhálà tó ṣùgbọ́n tó pé oúnjẹ haram tó kéèyàn tẹ́wọ́ àníṣe sọ́hàn sàdé Salman Farisi wí pé èyí kẹ́ ní wọ́n ń sọ ọlọ́run ọba ìnàlá hayyun karim ọlọ́run ọba ọba tí ń tijú ni ọba lápọ̀nlé ni ọba tó wà generous ni tó o pé yẹ sáyé mi ahadikum yóò máa tijú ẹnì kọ̀ọ̀kan ìrìn àrọ́fà ilé ìyàdé yìí tó bá tẹ́wọ́ sí ayẹ̀rù dáhùnmá ilé ìsọ̀fà ó dá padà ló fìfò instances pọ̀ tani sọ̀sọ́ láti tẹ́wọ́ so ṣùgbọ́n ṣẹ́rí iṣu méjì àdìsá náà sì mú kàyé àti ọ̀rọ̀ wípé a kì í tẹ́wọ́ tá a bá kẹ́hùn tán ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ní nígbà tí wọ́n bá kírun tán ni wọ́n máa ń fíìlì pé àwọn wà wájú ọlọ́run tó ọba ti wá rí iṣẹ́ ní táìmù yẹn wọ́n èyí tí bá wọn lè ṣe ń táìmù ní wallahu alam kò sí nǹkan wọn pé èèyàn lè tẹ́wọ́ lẹ́yìn ìrun kó kàn mọ́ máa jẹ gbogbo ìgbà ni hmm? kọ́lá àwọn kan tó pírẹsẹ̀ntẹ̀ pé àyíṣà àdúrà lẹ́yìn ìrun ẹ̀bọ́ wọ́ọ̀dù yẹn ń láìjì rárá àyíṣà àdúrà lẹ́yìn kìlómínì ọlẹ́ àkàrà mímọ̀ ní ah, kìlómínì jọna ṣe Yorùbá lòun sàbí lárúbáwá tó ẹ pé lárúbáwá ló bá sọ náà so kí làdúrà lọ́dọ̀ tiẹ̀ tó bá ṣe pé tómi ìfẹ́ ti tọrọ nǹkan so aláwọ̀ kí ni àzára fi yọmọ̀ sábà fún ìbára kìí sàdúrà tọ̀tọ̀ wọn bá jẹ́ ìwà sára kí wọ́n lè sọ rọ́bà náà tìǹà fi dínà sára wá kí ní àzábà náà tó wá kí ní àzábà náà àdúrà lòun àmọ́ ilé yìí sàdúrà kìí sàdúrà bá ẹ̀yìn ṣe ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ bí táwọn àfáà bá ti ń sọ àwọn ò kan àwọn ò wá lo wọ́ọ̀dù Yorùbá tí kò ní capture word táwọn lò tẹ́ bá gbọ́ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ gbéda wọ́n ní bídà ni àlùmùsọ̀ fáhátú kí àwọn èèyàn bara wọn lọ́wọ́ òkọ́ ìbà òkọ́ ìbà sàlám kìí ṣe ákùbù òkọ́ ìbà àwọn ò wá yọ ìtumọ̀ òkè ìbùkú akàntúlẹ̀ ní àwọn àwọn ní lẹ́yìn sálámà ẹ̀yìn sálámà kan ní òkè shortly asálámà tán gbára ní òkè ìbù táìmù tó wà láìgbàtà sálámà sígbà tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí báwọ́ kò jìnà sí àwọn ará táwọn èyí yóò fi rò pé bóyá ara tẹ́tẹ́ yẹn ń ṣe mẹ́ta sálámà tán wọ́n ní ká báwọ́ tí wọ́n lo wọ́ọ̀dù òkè ìbù fún ọ tó sì ní tùmọ̀ lédè lágbáwá ìwọ́n sì jẹ́sì ákí onílẹ́yìn ọ̀run pé àìbáwọ́ lẹ́yìn ọ̀run ẹgbọ́ wọ́n sọ pé àìbáwọ́ lẹ́yìn ọ̀run má ṣe pé pé bó ṣe gbẹ́ni tó pẹ́ sàlámà ẹ̀hìn yóò gba ó dà ṣé bá ṣe sọ wọ́n sọ ń a kì í sálámọ̀ tán dára káàkiri ọba náà fi fi sásàfùlà ṣe kìíní kankan so ọ̀tọ̀ ní ẹ̀yìn irun táwa ń tú ọ̀tọ̀ ní shortly immediately immediately làwọn ń wí àwa sì ń tú after tó bá anybody tó bá ṣe bẹ́ẹ̀ immediately sẹ́mọ̀n tí wọ́n fi ìkún ṣe ó ní pé ah ó dàpẹ́ nìyí ní impression wípé àdúrà máa ń gbà gbàrà lẹ́yìn ìrun wọ́n gba àná ah, bẹ́ẹ̀ kọ́ kó o ṣàdúrà nínú ìrun gan ó lọ lájú ẹ̀yìn ìrun tó ṣe lọ sùjúdù tó ṣe tàṣáwù tó ṣe kó o ṣe gọ́sí inú ìbádà ni àdúrà yìí wà pé o sì súnmọ́ Ọlọ́run bá òun jùgbà tó sálámọ̀ lọ that is ẹni tó ṣe gbàrà ni wọ́n wí àwọn òṣè gbàrà àtú gbàrà mọ́ a ní wọn kì í ṣàdúrà lẹ́yìn ọ̀run àṣkárò wọn ní káṣí lẹ́yìn ọ̀run ẹgbẹ́ ẹ̀nà àṣkárò wọn ní káṣí lẹ́yìn ọ̀run we are as à ń sọ pé ten tó ṣe immediately ẹ̀ tó ìyẹn ni but revive lóòótọ́ ara àwọn àṣùbà tọ́lọ̀ fi ń gbàdúrà ẹni ká tẹ̀wọ̀ àtẹ̀wọ̀ hmm? náà. àárín ẹ̀ ò tí bá hmm. pé kíyàn máa kíyàn tẹ́wọ́ lẹ́yìn ẹ̀rọ àbí kéré àdúgbò ìwúdésí àbí àná kó bí a kíyàn tẹ́wọ́ ní pé èèyàn fẹ́ ṣe dùn án mm. kí wọ́n wá ṣe ìkọ́mà ànájá ìbáadà ní ìgbóde ní. kò yé mi. lápẹ̀lú rẹ̀ mo tí èèmù táwọn máa fẹ́ tẹ ọkọ̀ wájọ lọ́wọ́ mm. fẹ́ tẹ ọkọ̀ wájọ lọ́wọ́ ẹ̀dá ìdílé professional wá sí ìwádìí kan tiẹ̀ mo gbé ìbáàdà mi lò sí káàdì tó àyẹ̀ bọ̀ ṣé kí yẹn má lọ kó sí irú pé ìyẹn ṣe ìyẹn sáré tẹ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. iná là ń sọ pé èèyàn sáré tẹ́wọ́ tà ń sọ náà nìyẹn ṣé kò sí náàyù lórí ẹ̀ wọn ò prohibiti níta fẹ́ tọ́ mẹ́rin pé ó lè di bídátún ìdọ̀fíyà bí sọ ní tó fi di bídátún ìdọ̀fíyà ni tó bá ṣe pé èèyàn bá tẹra mọ́ pẹ̀lú ètìkọ́dù pé ní ìsẹ̀yìn ìtàn náà bá ti kí o tán ìtí ó mọ̀mú ìyàmọ̀ ṣẹlẹ̀ ìgbómi fi wọn sọ pé ìgbẹ́ta kó ń bẹ. oyin tó bá fi mu tí bá fi ń ṣe continuously ó fi hàn wípé òun náà nǹkan bídà ló fẹ́ ṣe because one nítorí mo ṣe kọ̀ níjọ́ ìpè pé wọ́n pé wọ́n inú kó sọ fún wọn pé wọ́n láti mọ̀ síbẹ̀ tí ó bá dẹ̀ síbẹ̀ dẹ̀ kí ló dé wọ̀nyí tí ó mú yẹn sẹ́yìn ọmọ ni pé tẹ́ bá gbé yẹn bá fi dún ní mákìnnì ẹ̀ka wọ́n mi kàn sọ pé ìyẹn ká special yẹn but ó fọ́ possible kó má jẹ́ gbogbo sì pé mo ti dóòrùn nísìsiyìí pé ah, àdúrà kan bẹ tí mo fẹ́ ṣe ẹ mọ̀ ní situation ilé ọlọ́run kò gbèsè mi mami san ẹ mọ̀ nǹkan báyìí ẹ́ tó bá ṣe ilé àìkò ní ma jẹ́ gbogbo gbà because kìí ṣe gbogbo náà ni kéèsì ló serious tó báyìí but anybody tó bá ti lè rí tó pé gbogbo gbà ní ìṣẹ́lẹ̀ yẹn ó mì pé bóyá kìnìún àmì ẹ̀dá ti líǹkì máa fún ládùúgbà èèyàn ti di bídà làwọn àfọ́fin lo kelma eltizam pé èèyàn dún ní mọ̀ nǹkan báyìí tó pé wọ́n mọ̀ ọmọ ìdíyàn lè ṣe eltizam ẹ̀ ní nǹkan tẹ́rì bá wà fún pé bá ṣe ṣe nù eh, so wọ́n láàlá. distance pé kì í ṣùgbọ́n àkàrà fún ọ wọ́n á mú ní àdá pé má parí àkàrà fún eh. ọ dáadáa èyàn lè ṣe kọ́dà kó jẹ́ owó wà àdìgẹ́ ìṣẹ́kì tó tọ́kọ̀ fún yín kí ìgbà kí lẹ́fẹ́ fi ma kí lẹ́fẹ́ fi dé ẹdí tó gbà sí àlè náà ọ̀nà ní náà ìwé lẹ́fẹ́ fi ṣe ó ní ní sáà pé wọ́n àwọn àkáàtù tẹ̀ sọ yìí sì kò ìgbà tẹ́lẹ̀ bá tó ṣe gbogbo ẹ̀tàn náà ẹ̀ sáà ti ṣe díkírò ni ẹ̀ gbogbo àwọn àkáàtù tẹ̀ ń ṣe ní ìsìn báyìí ẹ̀ ẹlẹ́gbẹ́ búrò rẹ̀ ló gbà kan wá jábìlì gbà kan wá kódà jábìlì mọ́ mọ̀tà búrò rẹ̀ ẹ̀hẹ́n so kéèyàn sọ wípé ah kò sí sàkárù tán ṣe díkírù tó yẹ ká sílẹ̀ ìrùn selected one èyí tó bá lè ṣe ń bẹ́ ó ti tán wọ́n ti wá ṣe tán kódà ìgbà míì gan bẹ̀ tó yẹ because dàdí tó bá ṣe ó fi èsì tó ò bá ṣe súnà ní kásàkà tọ̀ ṣé súnà yẹn wá lè dí àdúrà tó fẹ́ sígbà kan bẹ̀ tí yóò lè ṣàdúrà ni àmọ́ tí ó mú sọ di bídà ni pé ó tẹra mọ́ ní the same time láti sá ó lè ṣe pé ìsìn àkàrò ló wá sún sẹ́yìn tó gbófẹ́ sàdúrà ìtumọ̀ ẹ̀ ní kó fi pé àdúrà máa ń gbà nígbà yìí ju díkìrù lọ́nà ló fi mú náà lọ fún ọ̀sán kan sọ́dọ̀ ẹ̀kọ́ sí mẹ́ ẹ́ tẹ́bá ti rí tẹ́yìn bá ti lè dún nímọ̀ nǹkan kan inú kọ́ ọ̀dá nísìn àti láwọn àsùnkọ́ náà sọ fún apọ́ ìtọ́jú ìbá sí pé àdúrà máa ń gbà mí àbí ẹ̀bá rí yẹn ń gbà ń gbọ́yọ̀ pa torí pé kìíní ẹni ń sọ wọ̀ káwá ní kò sí nǹkan kan ẹni ẹwà mú wọn fún láti rí kan nù òun lẹ́sí rí pé ìjọba ti lẹ́nìkan nísìn ìmámù sọ kútùbà lọ ó sì bá tẹ̀sùn bá mú ìsìn yẹn náfìlà lọ ẹwà pé tọ̀ wọ́n ti fún kàn kìíní kan nù irú yẹn láti ń di dábídáàmà bọ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ kó kàn wá ní ìsìnkú lè sọ fún mi sọ fún mi ìsìnkú tó bí dáa ni pé kó ṣe anytime tá a bá ti kírun tán báyìí náà lásán àṣàdúrà rọ́bà náà eré ìrìn kan ee eh, that is bí dáa rẹ̀ bí anytime bí dáa kọ́ ni pé sometimes bá a ṣe kírun tán báyìí ní sọ̀tọ̀ gbọ́dá ẹ dákun ìlú wa ọlọ́run bá kó kí n ṣe báyìí kò sí nǹkan tó jẹ́ bí dáa mẹ́ every time ìtumọ̀ every time tó jọ ni pé ó wù pé àdúrà kan ń ẹ̀hẹ́n. Eh. Eh. náà kọ́ sásàfù láàrin tàkọ́ àsàlámà tẹ̀sára tẹ́mọ eh, tó fà tó fi gbọ́nà sí méjì yẹn méjì yẹn ni wọ́n sọ wípé anábì sallallahu alaihi wasallam dóò náà wà sọ pé túláàsì ni àmánà sallam tó bá kẹrùn àdìsá aṣọ àdìsọ̀bán pé tó bá kẹrùn anábì gùn ní ti fèsì àwọn jàmáà tí ó ti ṣe yóò ṣe méjèèjì yẹn so ó mì pé mínímọ́ọ̀mù nù dàtí sífù bífọ̀ kó tó bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣe yẹn. ẹ̀wọ̀n ló ti bọ́ sí òkè Àdísì gan kọ́ mọ́ ká bẹ́ẹ̀ni hmm. eh. eh, bẹ́ẹ̀ni eh. ah. oh, oh, ẹ máa gbọ́ kò sígbà téèyàn ò lè ṣàdúrà kọ́dọ̀ ò lè ṣe pé ò ṣe tán náà bọ́ńtà sọ ni pé kéèyàn sálámà tán gbàrà báyìí fẹ́ kó wa tẹ́wọ́ pé ní tí wọ́n ti lẹ́ every time nù in tó ṣò ní pé wọ́n sọ fún pé àdúrà máa ń gbà láti àwọn ìbò lẹ̀ rí eléyẹn wà ẹ́ eh? ṣẹ́mọ̀ táwọn yẹn máa ń sáwọn ẹ̀mọ̀ tó dúró ẹ̀ wọ́n tún lé gbé fáìdá fàáṣà fáńsọ́ fáìdá fàáṣà fáńsọ́ àǹtáwọn tún gbé tó bá ti parí ìrùn báyìí ọ̀tẹ́wọ́ ẹgbọ́ ẹ́ àwọn afá kan tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́n asilam àbí nínú àwọn sálàfù wa nínú àbá sinà tún ni ṣùgbọ́n ìtumọ̀ míì náà bẹ fún sọ àwọn tí wàá gbà pé tó ẹ̀yìn irun lára ní mm, mm, mm. ẹ̀yìn irun kò lọ́la tó inú òrùn tó ẹ̀ kó bá ní kíníkà tó bá fẹ́ tọrọ and òwúdẹ̀ miss sọ̀gbọ́n bá ní tọrọ mẹ́jẹ kó nílò ọba jù akọ́bù mọ́yàkùn rọ́bí wọ́n wà sáàjì nígbà tó ọba jù nígbà tó forí kalẹ̀ so máa ń sí i. ọjọ́ yẹn kí n máa sọ hmm. pé àbáwọn ọ̀la wọ́n ti bèrè ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ mi. Hmm. pápá tó oṣù wa gbìyànjú láti ṣe ìbáradà mi mhm. kó má bàjẹ́ kó ṣe wo pé akádámọ̀ àbá ilé ti sáré wọn àti bíbí àwọn ẹ̀ lọ́wọ́ kó bẹ̀rẹ̀ kan ṣe tó bá ti ṣàṣà rẹ̀ tán mhm. wọ́n á ṣe ìfọ́mọ̀ ìbáradà bí àná wá sí ilé ìṣòro ìṣe ṣe ẹ̀dá wa. kì í ṣe túláàsì. ẹ ṣe túláàsì pé mo kàn sọ pé kó má bàjẹ́ kó sí mi. ẹ máa gbọ́ padà ní lé bídà àtàfẹ́ yìí pé bídà ni pé kéèyàn kéèyàn tán báyìí kò ṣe nǹkan báyìí ṣe bí bídà tó ìbọn fìyà ni ṣe ìdàgbà pé nǹkan ní bídà tó ìbọn fìyà ní tí yóò sọ di bídà ni pé ẹni yẹn ní ètìkọọdù ó ní belief then ó wá tún pàdé ó dún ní mà títí mo náà sọ pé kí ló tó owó kankan mára ẹ̀ iná ni tó pàtẹ́ fi ń tún nímọ̀ náà ni pé wọ́n ń tú ayé àpéjọ àbádìí kí òun tán láàmọ́ ń gbọ́wọ́ sókè ìyẹn lẹ́wọ̀n ọkọ̀ ẹgbọ́n dídún ní máa ní sọ àmọ́ tí wọ́n sàbẹ̀ ṣe sọ lóòótọ́ màtá rẹ̀ kan ti yúùsì mọ́ wọn ẹ̀rọ ọjà wọn kó bẹ̀ pátápátá lẹ́tọ̀ọ́ wọn kọ̀rẹ́kì tẹ́ bá sọ fẹ́ tó ti dún náà nǹkan tẹ́lẹ̀ pé ọ̀ àlẹ́ kan kò lè rí ṣe ẹ̀ pé ọ̀dà kò ṣe ìṣáàdúrà náà ló fẹ́ kó gbà má wàá sọ pé o fẹ́ kàdúrà rẹ̀ gbà kó wá mí sí àṣkárù tánàbí ni kò ṣe òun náà níṣẹ́ ti ń ṣe àṣkárù náà tó wá ṣe tán wá ṣàdúrà ẹ̀ ẹ̀gbọ́n mi bọ̀ sẹ́yìn sọ pé kẹ́ pé tọ̀ kẹ́ pé èyí tó question tẹ́ bí sáà ló dé lọ ẹni pé ok tó bá jẹ́ pé ìrun àṣírí lòun bá ń kí nǹkan tí kò sí nẹ́bílà yẹn yẹn kí ni ó ṣe ṣe tí ó padà tún jẹ́ pé a kì í ṣàdúrà lẹ́yìn ìrun àṣírí àlọ́. so eh ẹ máa gbọ́. gbogbo èyí tẹ́ gbogbo ẹ̀gbọ́n wá tábẹ́yàn ọba ṣe kò sẹ́sẹ̀ mbẹ̀ kò sí ìgbà tó jẹ́ wájú mbẹ̀ mo sàbù. ṣùgbọ́n nígbà tó ń sọ fún pé sọ sí ìdàgbàsá sàfù láàtàn kọ́ téèyàn lè ṣe màlúù kan fi àlámà ń ta sàlámù kù. wípé because ìtàgbà wa ni pálí sọ̀sọ́ làwọn tó bá kírun tán pẹ̀lú àwọn èèyàn kọ́dà kó tó tán yóò ti kọ́kọ́ wí méjì. ẹgbọ́n mi yé pétọ̀ tó bá fẹ́ sásàbùlà kó fi ń kò ẹ̀hẹ́ ọ̀pàṣẹ à ń wọ́n wo mínímọ́ọ̀mù tó wà prọ́fẹ́tì fún alẹ́sàmù ó lè wà lọ́dún tó wà sọ́hé irú gbogbo àwọn kí ní wọ̀n yẹn rí bí amálòlùyọ́mì wà lẹ́yìnlá ibùdó sùnní àkọ́dà ẹ̀ mọ̀ gbọ́ pé nísìnyí tẹ́nìkan kan yín bá wà tẹ́sẹ̀ rẹ̀ bá di kó bá ṣe jàǹjàǹ ẹ̀ wọ́n lè ní kó ṣe kó rántí ẹnìkan tó fẹ́ràn jù kó dákọ̀ ọkọ̀ ẹnìkan tó bá fẹ́ràn jù ẹ̀ òun lè rí táwọn ará Sudan àtàwọn Misra máa ń ṣe báyìí táwọn ti gbàgbé nǹkan tó ṣe aláwọ̀ sọ́lá ọkọ̀ eh, wọn lọ́dọ̀ wọn dáadáa tó bá ti gbé wọn nílé wọn fi ẹran dìgbà Allahumma salli ala Muhammad Allahumma salli ala Muhammad ẹ sọ sọ kò sí àdéhùn yẹn léèyàn tó wá sàyẹn ẹ eh, pé kó kí ìsọwọ rẹ ẹ ọlá. Eh, well, kéyì position báwo? Well, wallahu alam, pẹ̀lú Hadith Al-Bara ibn Azib, wọ́n fi ń ṣò adab pẹ̀lú ànábì, sallallahu alaihi wasallam. Ife ànábì sallallahu alaihi wasallam tó bá kẹrùn tán, ànábì máa ń tán lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá fẹ́ tọ̀n left ni máa ń tọ̀nù sí ọ wá ní àwa máa ń wá fẹ́ dúró kó sì pé táyà bá ti tọ̀n kọ́ àwa ni ó fèsì ẹ́ yá bánàbí sí ànábì kí àwa lọ wá fèsì kí n gbó bá nǹkan fi lè fèsì ni àlùbáràbọ̀ náà azubi ń sọ yẹn ẹgbọ́n mi mhm. àmọ́ pé ká sọ pé tí ò bá tí ì ṣe wọ́n máa ń fi bẹ́ẹ̀ bánàbí sọ̀sọ́lá tánàbí ò bá tí tọ̀n tí ò tí dìde àwọn èèyàn dìde dẹ́n ilé yẹn náà ah, kí ni wọ́n á fi ń ṣe ànábì náà wọ́n á ń ṣe nǹkan kan torí pé ànábì nǹkan gbogbo wọn ní dìde tó wọn bá ti dìde ànábì ó wà á lọ́ra díẹ̀ lọ́ra díẹ̀ pé so that bóun ṣe lọ́ra àwọn obìnrin ó ti kọ́ dìde náà wọ́n ti máa lọ káwọn ọkùnrin máa fi míìtì wọn táwọn bá dìde sallallahu alaihi wasallam ànábì máa ń ṣe yẹn ànábì máa ń ṣe yẹn but wọn sọ pé nígbà tí mo máa tó tọ́nù sí yàn ah, láàzìm ní tí ì ṣe yẹn ànábì sàlá lọ sàlá. mo kí pé ẹlẹ́ẹ̀kejì ìdájọ́ mi ni pé ẹ̀jẹ̀ lè ti ṣàlàyé ẹ̀kọ́ ní ìlú bí ara pé jáde màkàtúndà àwòlá mi jáde màsọ́ọ̀lẹ̀ pé ká pírẹ́ǹtì àwòrán ó superior sí i. tó lórí ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n máa ń fẹ́ ṣe aláwọ̀ agbára aláwọ̀ bàbá ti sálámọ̀ sọ́yìn. tó wọ́n rò pé wọ́n bá ṣe aláàfọ́ àbá òfin ṣe lásìjọ ọdún. Kémi náà mo sọ̀rí jẹ́ ìsọ̀rí àbẹ́ ìsọ̀rí. Náà mo sọ sẹ́. Kémi náà mo sọ ọ̀sẹ̀ yín àbẹ́yìn èyí tẹ́ ìmọ̀lẹ́sọ SBTC mi. ẹ̀ nísìnyí báyìí sọ wípé bóyá mo ṣàlàyé rẹ̀ rí sẹ́mi náà ni pé ẹni dárò ìmọ̀sádá aola àbí mọ̀kádàmọ́ alajabil masla àbí láti drive away evil àti ìsíwájú yorùbá ibo ni wọ́n ti ń lórí ilé tí wọ́n bá sọ pé lágbájá àfilẹ̀ preference ilé kí ni ìtumọ̀ tó kọ́kọ́ gbé jáde ìmọ̀ ẹgbọ́ mi ìgbà eléyìí o máa ṣe eléyìí mo gbọ́dọ̀ ṣe kí ni ìtumọ̀ kí ni premise ta fi sọ ọ̀rọ̀ yẹn sí pẹ́lá ẹ̀rọ ọ̀dà tó máa pé this should take precedence masalan masalan kí ni ìtumọ̀ tó mẹ́ni ìtó mẹ́ òní pé mo fẹ́ ṣe nǹkan méjì méjì wájọ́ kò sí ṣe papọ̀ àbẹ́ẹ̀kọ́ ni ó mì pé níṣe tààrùdù wà ní wọ́n ti ń lorú nǹkan tẹ́wí ipe nǹkan kan bẹ́ o there is no way tí mo lè fi rí méjèèjì ṣe papọ̀ then okay which one should now take president kẹsàn ní pé mo fẹ́ lọ school mo sì fẹ́ fẹ́ yàwó mi ò lè rí méjèèjì kó papọ̀ tí mo bá fẹ́ yàwó owó tí mi school mo bá lọ school owó ní fi kékeré tán èwo wá ni kí n ṣe lẹ́ẹ̀ma gbà okay eléyìí ni mo kọ́ dààmú àbí the fact pẹ̀lú dákọ̀ mọ̀kọ́dàmú taqdim àbí áúlá omi pé tààrùdù ti wà àríbẹ̀ ẹ̀kọ́ ni ẹ́n so question lele example tẹ wá gífù tó tẹ wípé ò lọ fún un náà lọ àwọn bàbá wa ń ṣe láìlà ìlẹ́lá kíní kan sáà ń ṣe àbí Allahu Akbar àbí wọ́n ń ṣe àbí ọ̀yà ọ̀nà Allahu Akbar lẹ́yìn lẹ́yìn lọ́jọ́ ọdún àbí ọ̀yà eh, àtẹ̀gbẹ̀rátù zaida tó tó ń ṣe kí ni nǹkan méjì tí ò sí kó papọ̀ ń bẹ̀ fi fẹ́ mú kan ẹ nísìnyí exam ẹsọ yìí tó jẹ́ mọ́sálà mọ́sádà mọ́sádà ni pé tán bá límìtì ẹ̀ sẹ́yìn ọ̀run yóò dìbí dá kí ni mọ́sálà hàn pé kọ́ máa ṣe ìmọ̀ kan máa ìyún ni sunna rí very good ṣé tá a bá fẹ́ kọ́lẹ́ dín ní kò sí jàn papọ̀ ni. nísìnyí báyìí kì í ṣe pé bóyá ẹ̀rí ẹ̀rí pé wọ́n yọ ẹ̀yìn ẹ̀rin kú nínú ìgbà tí wọ́n ṣe. ẹ̀yìn ìrun náà wà nígbà tán lè ṣe àbí àbí ẹ̀yìn ìrún náà wa tọ mọ́sádà tó wà ńlẹ̀ yìí ṣe pé tó jẹ́ ìrún o mọ́sádà tó wà ńlẹ̀ ni pé wọ́n ń ṣe papọ̀. so now ẹ̀yin wá sí pé ọ̀yá now ṣé ibi tẹ́yìn tó ti wá rí ọ̀yá ẹ̀ mọ̀ wò pé kó jẹ́ rárá. kì í ṣe wájìbù tó torí rẹ̀ ni pé ṣé bídà nìkan sí lẹ́yìn ọ̀run ṣé bí n tẹ́yìn ń sọ òun ni yí pé tí wọ́n bá ti límìtì ẹ̀ sẹ́yìn ẹ̀rùn yóò fún wa ní impression wípé ẹ̀yìn ẹ̀rùn nìkan wọn ni ká ṣe àbí wọn ò sọ pé kẹ́ ẹ má ṣe lẹ́yìn ẹ̀rùn o àtàtẹ́fẹ́ wà dé sàbílà bọ́nà ọmọ rẹ̀ gàtì mẹ̀múnà ìtàn sọ ni pé wọ́n máa ń ṣe tẹ̀gbèrò ní làyálì mìnà wọ́n wá ti ṣe báyìí fàyè kọ́bẹ̀rù náà sí tẹ̀gbèrè àwọn ìlú ṣe tẹ̀gbìr tó máa ti kọ́ ṣe tẹ̀gbìr sọgbà hmm? tán ní ṣe lẹ́yìn irun yẹn àwọn ti ṣe ìyá òṣùnà kan pé a gbọ́dọ̀ ṣe kínní láwọn ọjọ́ yìí tàbí ìtawọ̀ wàá sọ fún ọ ní pẹ́tọ́ ẹ má límítì ẹ̀ sẹ́yìn irun hmm? ẹ má límítì ẹ̀ sí ẹ̀yìn ẹ̀yìn fún ilẹ̀ tó jọ aleke kùnú sábà leke ṣé gbogbo òun kọ́ láti leke yìí gbogbo ọ̀run adìlẹ́kẹ́ tó bá jẹ́ ti nàwází tọ̀ tàbá ara nìkan tó wá límítẹ̀ tí ń ké lásùbá nìkan tọ̀ sometimes kíláàsì á ké ń gbà mí àní ké ń gbà mí kì í ṣe solution ẹ̀ ní ká má ké rárá náà tọ̀ náà ní sẹ́yìn bá irun mọ́sádà tó ẹkún àbátan sọ mọ́sádà àti mọ́sádà náà torí pé àwa fẹ̀ kan le púpọ̀ lórí ẹ̀yìn ẹ̀rùn báyìí àwa táwa gbé wa náà ń kọ ẹ̀yìn ẹ̀sọ́ níjọ́ òlàwá sí lọ́jà a kì í tako bídà torí pé a fẹ́ fi súnà replace ẹ̀ náà la fi ń tako tó bá fi ṣe pé ní ìsìn bídà tó bá fẹ́ kan fẹ́ ṣe mẹ́rin ṣe ẹ̀ka fi súnà replace pé ẹ̀yìn kan fẹ́ tako bídà ní ṣe ẹ̀wá ní ṣe súnà ẹ̀ súnà rẹ̀ ṣe náà ẹ jẹ́ ká rí ẹ̀yìn tẹ́yìn sọ pé ká má sí lẹ́yìn irun ká rí kẹ́ ẹ ṣe lọ́jà ẹ jẹ́ ká rí ẹ̀yìn tẹ́yìn ká má sí lẹ́yìn irun yẹn ká rí àbúláàgbọ́n wọn ta gbà lọ́dọ̀ àti mẹ̀múnà àwọn sọ jákè wọn sọ́fà yóò kábírò náà sí tàkbírì àwọn iná àwọn akọ́bí tàkbírì wọn sẹ́yìn ṣe ti ń jákè nínú mọ́tò ṣe ṣe jákè lọ́jà ṣẹ́tọ́ báyìí pé lóòótọ́ ọ̀nà tẹ́sí lè bò ó bọ́lá èdè pé ẹ̀yin ẹ̀sẹ́ẹ̀dì ẹ̀ṣẹ́ lọ́jà ẹ̀ṣẹ́ nìkan kẹ́ẹ̀sọ́ jákè kẹ́ni ọgbọ́n ah oh ẹ̀yin ọdún la wà sẹ́rí tẹ́fẹ́ kó sí pé ẹfẹ́ kó fi kó ìdí ṣe yìí ẹni kó yẹlẹ́ ìkó pé má limit ẹ̀ṣẹ́ ìrún lẹ́wí and two ways to solve it is ẹfì mí ìkún not tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ bá ti ní fi ìkún ẹ̀yọ lé ìkó ẹ bá yẹlẹ́ ìkó oníṣẹ́ ò sọ pé kó fi yẹn kún àbí ẹ̀sìn ìgbà automatic ni pé tẹ́ bá ti kó so lé ìbáyìí ah yóò máa ṣe ìyẹn ni ah kò sí mọ́ rárá nù òun lẹ́sí pé nígbà míì nǹkan bẹ àwọn ọmọ fátó àkànbẹ tẹ́ gbọ́dọ̀ sọ fáwọn kan nílùú mi opposite ní tẹ́fẹ́ àjífù ní òmùwa pé nísìn tẹni tí èké rùn dáadáa yóò kírun gbà mí oṣù àbí kó mọ jẹun papọ̀ kọ́ wá ní no tó o bá ti kírun lásìkò rẹ̀ ọlọ́run nígbà àfẹ̀kan mọ́ kì í mọ́ ẹgbọ́ ìwọ fẹ́ ó yẹ kó ẹfẹ́ tó bá mọ ìrún wọn gbọ́ ẹ̀ tó gbọ́ ọlọ́run fẹ̀kan nígbà tí ó ní sáwọ́bà pàà ó yẹ kẹ́rù bà ní pé wọ́n lọ́rọ̀ ní gbàrún rẹ̀ wà gbà ẹ́ ókè ọ́ mi ò mọ̀ ókè pèsè súnà ni ẹ ẹgbọ́ oko bà nù àbí kò sọ fún yàn wípé ẹ sórí pẹ̀lú ẹ̀rí pẹ̀lú ẹ̀rí kéèyàn bóbìnrin lò pọ̀ nìkan ló lè mú kàfàrà wá kéèyàn jẹun lọ́sàn-án Ramadan kò sí kàfàrà mẹ́ kéèyàn mú lọ́sàn-án Ramadan kò sí kàfàrà kéèyàn ká kéèyàn mọ̀ mọ̀ jẹ́ sí àpò kú bá ní torí tóun fẹ̀ kan wá sí àfárá ń bẹ̀rẹ̀ ń ah, ah, ah, gbádùn ẹ̀rí a àmọ́ tí ó wà ṣe gẹ́gẹ́ bí a ti sọ yóò wá fi oúnjẹ jáwé rẹ̀ yóò ṣẹ̀ wá ṣe jùmọ́. ṣe àpò kóbá wọ́n lè fẹ́fẹ́ rẹ̀ rí ọ̀nà àdéhìí àbúrò rẹ̀ àti zòrí yẹn àwẹ̀ nìkan lọ́mú fọ́nrú àwọn àwọn shabab àwọn kéékèèké nílùú Saudi láwọn secondary school láwọn agbẹ́ni torí pé àwọn àfáà táwọn wọn máa ń gbọ́ ní wọ́n dábàá hambali wọ́n máa ń pè àwọn kan máa ń sọ pé wọ́n yá téèyàn bá ti kírun ṣe àwọn ọmọ kéékèèké tí wọn síríọ̀sì gan ti mọ̀ tó wọn bá ti mí ti zúrì kò ní san padà. ẹwọ agànnì mẹ́ta jọ sáàfù ní Kano eh, Saheed Saheed Abdulhamid tàbí eh, ló ṣe secondary school ó ti mọ̀ dájọ́ yẹn pa òní sọ fún àyọ ni báyìí àgbẹ̀ kìnnì òní kí wọn bá ti gbá bọ́ọ̀lù àwọn àti dáṣì ìgbà tó ti lọ nù àti bóta sọ ìbá ti kọjá ọlọ́run nígbà ẹ gbọ́ sọ fún ilé yìí tó ń wò kí ẹni ẹ ọlọ́run nígbà táwọn bá àṣàfòlù àṣàfòlù ẹ sọ kò wúlò kò ní information yẹn wúlò nǹkan tẹ́ fẹ́ fi achieve opposite to achieve. bẹ́ẹ̀ náà ni pé ẹ máa gbé àwọn èèyàn lórí nǹkan tí ó wúlò fún wọn ẹ èèyàn mu gbó ẹ ń zina gbogbo ẹ ọ wá sọ fún un pé wọ́n ní ń ṣe ń ṣe yọ náà kó nu tí ó tún fi kà sí tí ó tún àbí èèyàn nísìn gbogbo abúlé àyè nísìn ìwọ́n ma ń ka sọ́ọ̀lù káfí ìjọjúmọ́ òun ló wá tájẹ́dì kó ní àdíìsì yẹn lọ́dákọjú dákùn ilé tí ó máa ka káfí o láwọn ojú kò ń ka káfí ó nídìí káfí o àbó ó dún ní mọ́ súwátù súwátù káfí súwátù múlùkù súwátù wákíá ẹgbọ́ ọwà ní pé ẹ̀ wọ́n tún lẹ́yìn náà tún síbẹ̀ ẹ̀yọ́ ó àtìfẹ́ oko báyìí ẹ gbọ́ tó bá ṣe pé èèyàn bá ń bẹ pé tó bá sọ fún ọ wípé kó mọ́ kàṣọ́ àlùkàṣù ìjọ júmọ̀ ni òfin ní ké kùránì ìjọ mọ́ sọ fún ọ bí ó ké sọ́tù káṣù àṣànàtù gangan láti ń bíúdi ìmọ̀nù kìí ṣe sísá o so èèyàn lè sá pátápátá kó mọ́ ní kankan ẹ gbọ́ kó mọ́ ní nǹkan kan sẹ́yìn ò rí ní sẹ́yìn ò rí pé nísìnyí kí tẹ́ndẹ́sì yẹn náà ń ṣẹlẹ̀ láàrin àtọ́lọ́n kó sànù wa alhamdulilayi ẹsẹ̀ ń gẹ́ tẹ̀ láì padà ni àwa táwa sọ gbogbo ọ̀rọ̀ bídí àtàn pápá tánà láìsà kálùbà abẹ́ẹ̀ dì ní a ti sọ gbogbo ọ̀rọ̀ bídí àtàn bẹ́ẹ̀ àti lọ́wọ́ ẹ̀rí àwa náà láti sọ gbogbo ẹ̀sán àti gba gbogbo tọ́wọ́ àwọn èèyàn tán kẹ́ẹ̀kọ́ tọ́wọ́ fún àwọn náà láìsí hmm? ni mustahabu ni kì ẹ àwọn kan wá mẹ́tọ́ pé ìsúpá àwọn fẹ́ràn ọlọ́run wọ́n tún ṣe nǹkan tí èso ọ̀ràn èèyàn àwọn àgbẹ̀ náà ṣe nǹkan kò dámọ̀ gangan náà ó ń dídá ní náà ẹgbọ́n kan tí wọ́n sì jọ sún ìwò sí kìí ṣe ni pé ni pé nǹkan tí èèyàn bá ti mọ̀ tẹ́ ẹ bá ti kọ̀ fáwọn èèyàn pa kankan tó bá ti nígbàdí ìyẹn lẹ́gbọ̀dọ̀ tẹ́ẹ̀bá ti ṣe bó ṣe wà tẹ́lẹ̀ tí ń ṣe ẹni tí ó mọ̀ ní ṣe kìní ọlọ́run ṣe ń gbà fún kọ̀sọ́ bíìdì kìní kan tó gbé kó mọ̀ so now tó bá gbé kó mẹ́rin tó bá gbé kó mẹ́rin ó gbọ́dọ̀ fún sèmí náà tí ó tún bọ̀ bí kọ̀ntínú dáadáa ti ń ṣe bọ̀kí wà pé ah, ọlọ́run ti yọ bíbí dáadáa ọlọ́run ti yọ bíbí ṣètọ́nù wa sílẹ̀ ni ṣètọ́nù ní sílẹ̀ náà pé ọlọ́run ti yọ mi sọ́lù káàkì kí wọ́n gbọ́ báyìí wọ́n gbọ́ dèfìdò ọwọ́ tún ní ah ìwọ tún wá dáa ọlọ́run ló bẹ́tà jẹ́ ní ti ń ga sọ́lù káàkì lọ ètò sòrò òun tẹ̀ bídà ní bídà ń sọ́nù ká ṣerú yìí wọ́n á wí ṣe báwọn ẹ́ so alhamdulillah àwọn ìjọsìn káwọn àtọ́gbé kò ní time tó rẹ̀ ní Quran náà ee wọ́n bá wọn wọ́n bá wọn yẹn jà ohun wọ́n bá wọn yẹn jà pé kí ló tán kọ àwọn ìyàwó wọn ee ee ee ọ̀nà àwọn apalẹ̀mọ́ rẹ̀ ee. Ánàbí ọlọ́run làbá rẹ̀ sáàbí ọlọ́run làbá mi wọ́n rò pé nígbà tó ní sáàbí ọlọ́run kí ló tó náà rọ fáwọn èèyàn bí pé ó mì pé nígbà tó náà ti lẹ́sìrẹ́ǹsì ni. kí Eh. Eh. Eh. Eh. Eh. Mm. ṣe n tábà fi ṣe ni n tó sọ yẹn ah sọ ọ̀dà ṣe alhamdulillah sọ ọ̀rọ̀ náà mistake làbá ọkọ̀ ṣe ń pi pé gbogbo tọ̀ láti lọ́kọ́ bùgbìlù sẹ́yìn ọ̀rọ̀ pípọ̀ ọ̀pọ̀ ọlọ́run bá fẹ́ protect wa náà ló fi sọ wípé kò wà mandate lórí ká disclose ní ta àfi ṣètọ̀ lápò obìnrin ó fẹ́ bú àwa aláṣìírí ni àbọ̀ kálukú bá disclose jẹ wàhálà ni àkòyí àwọn èèyàn ọmọ tó mọ ẹni because orí ìwé tí wọ́n kọ́ ní ìṣòwò fẹ́ lómi sọ bá sọ nísìnyí mo fẹ́ dì mákẹ́tì ẹnu náà àṣírí ni pẹ̀tọ̀ ikọ̀ àwọn èèyàn wà present pé ṣéyàn máa ń kọ obìnrin for just no reason mo hmm, no reason kọ́ there is a reason but that reason was not disclosed lẹ́wìí kò sẹ́ni kankan tí ó kọ obìnrin kankan tí ò sí reason èyí kọ obìnrin tí ẹ̀ máa ń gbádùn àbí reason náà ni ṣùgbọ́n òun ò ní disclose reason fún yín lẹ́wìí. Kódà tọ̀ lòun eh, fi lòun hẹ́ tọ̀ tẹ́wọ̀ pé eh, ẹ̀hẹ́ tọ̀ ṣe wá pósìtì ní báyìí ẹ̀hẹ́ so ṣe rí náà làwọn èèyàn máa ń sọ ní sọ bí pé bóyá tọ̀lá kù pé gbígbé nǹkan tó bá dì ṣe rí bí tí wà láti dé mẹ́ téèyàn kàn gbọ́dọ̀ fi sọ́ra fi sọ́ra ó ní pé àwùjọ ti wà yìí níbi pé wọ́n fẹ́ uphold nìka wọ́n dá síbi pé kán encourage obìnrin pé kó máa foríjì ẹ̀gbọ́n wọ́n discourage ẹ̀ pátá pé wọ́n wálé wọ́n tún sọ orúkọ tí ò dáa gangan ó dálé mosú ó sì kíní kankan pé pé obìnrin náà pé no way ẹ̀gbọ́n ẹgbẹ́ sọ sọ no way yẹn kọ́ ò bí obìnrin yẹn bá wá kó sọ́wọ́ obìnrin ọkùnrin bú ah, ìnira ńláńlá ni òun náà ti mọ̀ pé kò síbi tí ń lọ yóò máa wá tẹ̀ mọ́lẹ̀ tẹ̀ mọ́lẹ̀ tẹ̀ mọ́lẹ̀ tẹ̀ mọ́lẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ṣe wá rí tó wá mí ní pé obìnrin náà ti wá dáàrú pátápátá pé wọ́n bá fi lè kọ̀ ń lẹ̀ báyìí kí n sọ àwùjọ àwa tá à ń sẹ́sìn kọ́ lọ́nà bá kó mú wa dó àmọ́ láwùjọ Yorùbá gangan ṣe tí wọ́n fi lè kọ obìnrin lẹ̀ báyìí yóò bá táwa mọ́ yóò bẹ́ ìfẹ́ ni tán bá dá ìfọ́sí àbí tọkọ̀ wá pé máa bá ṣe ìsìn náà so torí pé ọkọ tóun níyàwó ń lé ti mọ̀ pé ni ó lè lẹ́yìn ọ bàtí mo ti bímọ sí ibà ìwọ sáàjì máa forí sí lọ torí kó torí kóbìnrin yóò lọ́kọ nísìnyí àwọn tí wọ́n kọ́ yẹ̀wò dáadáa wọ́n ìpa kò sí ìrìnà tó ń gbé pamọ́ náà náà jáwò dáadáa náà ká tó ṣe obìnrin náà fẹ́ ṣe kò fẹ́ fèsì náà ọ wá jẹ́ kí ó bọ́ sọ́wọ́ ọkùnrin obìnrin tó wà divorce láwùjọ Yorùbá kìí ṣe obìnrin tó lápàlẹ́ but obìnrin tó wà divorce láwùjọ Haúsá wọ́n máa ń dùn ó tún wá wọ́ kègé ìtàwọn náà ó wájé káwọn obìnrin náà mọ̀ láyà sí tọ̀lá súnmọ́ sí fẹ́ kó ní ṣùgbọ́n sí pé lọ tó ti bàbá àwọn kàmẹ́ tó sì fẹ́hùn ẹ ti rí ibi sẹ́tìn ò ṣe yàtọ̀ ẹ́ sẹ́tìn ìyá haúsá òun jẹ́ kóbìnrin mọ gbogbo ráìtì rẹ̀ sọ́ọ̀tì fẹ́ ẹ́ ó ti kọ́lẹ̀ torí pé òun náà láyọ̀ ọ̀yọ̀ large extent tá a bá sọ pé bóyá tó ń kálukú náà kó sí táwùjọ ṣe rí nísìnyí wọn kálukú náà sì ń kóra pé ò ah, lè bóbìnrin lò pàtó fẹ́ so wọ́n mọ̀ pé wọ́n fẹ́ òun ni but nílẹ̀ Yorùbá àwọn èyí fẹ́ fẹ́ ní tó fẹ́ kọ́dà bóbìnrin bá jẹ́ dáadáa gan bọ́kọ̀ rẹ bá fún wàhálà ni o gbogbo ẹ̀ ní sọ pé ọmọ ah, tó ṣẹlẹ̀ sọ pé ọmọ bí òun ló pọkọ rẹ̀ báwọn bí òun so ó jẹ́ kí wọ́n kọ́ bọ́ sọ́wọ́ ọkùnrin so ṣe wallahu alam bóyá tó fáwọn èèyàn àwọn èèyàn sẹ́yìn síbi pé wọ́n sẹ̀ mọ̀dájọ́ tọ̀ lákùnú tó mo ti gbọ́ yí báyìí sàn kó kà pé súnà lòun náà pé nígbà tá gbọ́ yí báyìí káwá máa lò òun ni mo rò kó fà àfa àfi ń kọ́ṣà àmọ́ ká má pé tọ́lá is a no-go area hmm? tọ́lá lè wà needed kọ́dọ̀ òun gan ni ó balance gbèsè ayé ọkọ àtòbìnrin hmm? ọwọ́ akọ omi kọkùnrin bẹ̀rù ọlọ́run ni ẹgbẹ́ kó bẹ̀rù ọlọ́run tẹ́bá bẹ̀rù ọlọ́run náà nǹkan o káwọn èèyàn tán bá mọ̀ pé kèsì bá máa ti gbé àpò sí way out ń bi pé báyà kan wà papọ̀ mọ́ ká tún máa béèrè mọ́ọ̀tì pé kí ló ṣe ẹgbọ́ tẹ́lá àti ló ṣe ń gbà mí ẹ máa ń rò pé bíi pé bọ́yá obìnrin ló jẹ̀bi ni tọkùnrin bá jẹ́ ní tó bá le bínú gan ṣàpétọ̀ lápẹ́ ní ìsìn pronouncement ni àbí tó bá lè bínú bó bá ti pronounce ẹ̀tàn ò lè kúnlẹ̀ kọ́lá pẹ̀pẹ́ ìbínú náà ló mú sọ àbí so ẹlòmíín wá ń bẹ sọ kúrò nǹkan fàyín ṣe ó ti ná mẹ́tẹ̀ẹ̀ta tán láàrin ọdún kan hmm? so in tí ẹ kọ́kọ́ train àwọn èèyàn fún òun ni pé ẹ try láti avoid the word tọ̀lá kò kọ́lá nígbà tẹ́ ẹ máa ń bá ìyàwó yín já ẹ mọ́jì kí wọ́ọ̀dù yẹn wà ní wọ́ọ̀dù tẹ́ use mọ́ ẹ̀gbọ́n mi because tó wẹ́pẹ́ ní ọ̀dà wọ̀lù lè bá lò tí kì í sòun ó sì lè ní mínì mi. kẹ mọ́jọ yóò sì máa ṣẹ́rí torí pé ní sàrà tó máa ń lo àlàlùfáà ìyá ń gbogbo nǹkan là lárúbáwá fún màá tọ̀ láàṣọ ẹ̀yìn di wọ́ọ̀dù <laughs> àní sáníyà àní mọ́sánná àní kìíní gbogbo kìíní òun tó jẹ́ pé mo tọ̀ lá ẹgbọ́n ìṣẹ́lẹ̀ ọgbẹ́ sọ pé wá wá ẹ mọ̀ èkí wọ́ọ̀dù tọ̀ lákùn kọ́ mi kọ́ sẹ́ńtẹ́ tó wà ọ̀rọ̀ tí ò sí kó jẹ ni ọ̀rọ̀ tí ò sí kó jẹ ẹlòmíì ń bẹ ìbínú ẹ̀dùgbàtẹ̀ máa lọ lè jẹ́ káwà ní ìkílẹ̀ mìírí pé mo fẹ́ bí ó bá ní mo fẹ́ rí bá yẹn ni àbí lórí ìrùsẹ̀ ìfọ́ tọ́láàkù méjì ni a ní àwọn alfáàzẹ̀ alalfáàzù sọ̀rí ha alalfáàzù kìnà iya àwọn tó títí bá ti sọ́kù lé mìírí nǹkan mí jù tọ́láàkù lọ wà akẹ́kọ̀ọ́ bí ìsìnbáyé sí àdápé ní ó lè mí ìtọ́lá olè mí nìkan mí àátọ̀kítọ̀ àníyàn tọ́kọ bá mẹ́rin ní kó sọ ìwé èyí tí ó lè mí nìkan mí làwọn ló tó gbé a ti ń gbọ́ fíkì tọ́lá ẹgbẹ́ mo tọ̀lá kọ̀ rẹ̀ ṣàwẹ́ ẹgbẹ́ pé mo kà fara rẹ̀ mo bà dáa rẹ̀ sọ gbogbo lágbára ọ̀hún ìmọ̀ ń kó bá wọn Hmm? wọ́n máa sábà mẹ́ sọ ẹgbẹ́ pé tọ̀lá kùtẹ́yìn ọba ní sábà mọ́ kọ́lá kìí sígbà téèyàn máa bínú lè ní oṣù pé mo ti wo dáadáa wọ́n dàbí kò lè wọ́k ṣẹ́gbọ́ mi kìí sígbà tó bá ń bínú ló ṣe bọ́n yìí téèyàn bá ti ń bínú oṣù ìwọ́n sábà kọ̀ náà ní padà wá bá pé mo ti yù lẹ́ẹ̀kẹta bọ̀ mo gbọ́ pé wọ́n ní ọ̀dà fúnjẹ́ bá sọ lẹ́ẹ̀mẹta ọlẹ́ẹ̀mẹta wọn lẹ́yọ̀ kan náà sí ẹgbẹ́ yóò gbé nígbà bá ti dá wa lálẹ́ tán wọ́n sọ gbélé ìyẹn ló ẹ̀ka caution against because ẹni tí ń ṣe irú nǹkan yìí náà ń kọ́ o lè má lẹ́nu nǹkan tí ń ṣe àmọ́ ká close ẹ̀ pátápátá èmi sì pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn èèyàn tẹ̀lá kiri ẹ bá kó èèyàn hundred jọ ìmọ̀ sọ ìfún yìí o tí kì bá ti pa bá fẹ́ lò pínú àwọn jùmùhór ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tá a bá fẹ́ lò pínú ẹ̀bùn tẹ́mi àti nínú kọ́yé mọ̀ mi tá a bá lò pínú àwọn jùmùhór màá sọ fún yín pé tẹ bá kó èèyàn hundred kalẹ̀ hádì lẹ́fì rí èèyàn márùn-ún tó ṣe tọ̀lá kù tí ò ní ṣẹlọ. màá sì sọ ọ́ nísìnyí. tábà wá lo opinion Ibn Taymiyyah àti Ibn Qayyim rahimahullah màá sọ fún yín pé gbogbo ọpọlọ ọba kọ́ èèyàn dọ̀yìn kalẹ̀ tọ̀lá kù èèyàn ninety five ní wọn ọ̀fẹ́ kan hold ọ̀fẹ́ kan ṣẹlẹ̀ kí ni mo mí ẹ máa gbọ́ o kí tọ̀lá kù tó lè jẹ́ tọ̀lá kù sùn ní condition méjì tó ń jẹ́ tawakul bìdẹ́ òun ni pé one obìnrin yìí tẹ́yìn pronounce tọ́lá kò fún ní sí kò gbọ́dọ̀ máa ṣe menses ẹgbọ́n ṣé obìnrin tí ń ṣe menses tó búya láyà rẹ̀ orí kò ní da fún bàbá ẹ̀ ṣebí ṣé ó lè retrain ìbínú fẹ́fẹ́fẹ́ ìbínú lọ́wọ́ ti ṣe tọ́lá kù wọ́n ẹgbẹ́ bó ṣe wọ́n ti bú wọn ni ẹni ò lè gbárù pé èyí gbọ́dọ̀ mi ìmọ̀ sọ fáwọn ìwétọ́ fáwọn èèyàn bá gbọ́ nǹkan yìí ni ó yẹ kó bèèrè kúkú bá rú ọkùnrin pé pé ó lọ́jọ́ kó jẹ́ mò ń ṣe mẹ́sìs kó gbéra rẹ sẹ́gbẹ̀ẹ́ wí fún mi kọfẹ́ kọfẹ́ sẹ́lọ̀ ẹ béèrè pé sóbìnrin yìí ṣẹ́yìn tí bá ń ṣe mẹ́sìs sóbìnrin yìí tàpá ṣẹ́yìn tí bá ń ṣe mẹ́sìs èèyàn mélòó ni máa ń wò ṣe bí action nìkan ní wò àní igé bóòlù obìnrin mi ìgbà bóòlù lóṣù ṣe mẹ́sìs ó máa sọ pé sọ́ọ̀ ṣe mẹ́sìs tó mọ̀ kó fẹ́ fún un tọ̀ lápò pé ẹ̀hìn ṣe ìṣe àkókò ìṣe Eh, ẹ̀ẹ́dẹ́ àwọn abẹ́rẹ́ lẹ́yìn ọ̀kanù kò gbọ́dọ̀ jẹ́ sinẹ́ ṣé ẹ̀sọ̀ èèyàn mélòó lóòótọ́ jùmọ̀hóró wọ́n gbà wípé bí wọ́n bá ti ṣe náà lóòótọ́ ẹ̀ṣẹ̀ ní o ṣùgbọ́n yóò ṣẹlẹ̀ òun ní gbogbo tòlá tó yìí ti ṣẹlẹ̀ tá a bá mọ́fin ẹ̀dùn tẹ́lẹ̀ àdúgbò yìí mọ̀ ó ní láéláé àpèkẹ́ ní tòlá kúlù bìdì yìí yóò tó wá ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀. tó ìtumọ̀ ìgbé kan pé bẹ́ẹ̀ tó ń lọ lẹ́gbẹ́ yàrá rẹ̀ gbọ́dọ̀ ajá ìjà kó ṣì lọ́wọ́ ṣe fúnra rẹ̀ ẹ̀ ó gbọ́dọ̀ máa ṣe mẹ́sìs lọ ìyẹn ìwà ṣe kọ̀ndíṣàn tó lágbára ṣẹ́rí ìtò lágbára ó ní pé tí ò bá tún wá ṣe mensis náà nǹkan lóṣù tó mọ́ra yẹn ò gbọ́dọ̀ tí ìbálòpọ̀ ẹgbẹ́ èèyàn mélòó torí ìsọ́dà wà tó lè wà ní good time lánàá náà kó sì bu ọ lónìí so ẹ ti lánàá so ìtú tó ń bá gbé pé kóra rẹ lọ dìdìrín dìdìrín ó lè ṣe tọ́lá kan kó tó dóṣù tí ó bá fẹ́ bínú lọ lè bínú bó bá lè fẹ́ jagbárí mọ́lẹ̀ lọ́gàbára ẹgbọ́ ṣé láì ẹ̀ ẹ wọ́n tún bẹ ẹ mọ bàbà bí ten years back ọ̀sùn kò sí ṣéwé ìyìnbó làbí lautech mo á ní nǹkan sọ̀rọ̀ àwọn obìnrin mo á ní ìtọ̀ pé ìfẹ́ la ìfẹ́ ìfẹ́ gbó wọn láyà o pé but wàláì tóbìnrin yẹn bá gbọ́ ẹ̀sìn yìí ẹ ó lè sọ ọkùnrin di wèrè ó lè sọ ọkùnrin di wèrè ẹgbọ́ tó bá fẹ́ provoke ẹ̀ ẹ̀ máa jẹ́ òkàṣe lásán ní ìsìn obìnrin parí menses ẹ̀ ó lọ jọ wà lọ́sí menses àwọn àtọkọ rẹ̀ súnmọ́ra lánàá ẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé tó bá níbi twenty days or twenty seven days nísìnyí tọkọ àbí tọkọ bá fẹ́ sẹ́ lọ́run lókun kò lè sẹ́ fún twenty days kò lè kọ́lẹ̀ láàrin oṣù mọ́ ó gbà tó bá tó ń ṣe mẹ́sìn sí ìṣòkun wa mọ́ra ẹgbọ́ irú ìgbà tó tajẹ̀ tí ó sẹ́ náà nù yóò kàn ti wò yóò kàn send the message àgbo pé to hell with your father ẹgbọ́ agbára yẹn ti ń gbóná pé kí ó kàn wọ́n pé calm down o tó rántí àná náà ṣe kí ńlá nù ó dosù tí ń bọ̀ ọ́ ẹgbọ́n sẹ́wọ̀n tó tó bá ṣe tán kó ti wá tọ́jú pé láàrin oṣù kan ó wá tọ́jú àwọn èèyàn ńlá látún lọ lébẹ̀ tí wọ́n wá bẹ̀yẹ̀ fún twenty days yíyá lóhùn nígbà wá níbi tí máa ń ṣe inú pé ẹ sábà ń bẹ bá ń bẹ bẹ ẹ tó ọlọ́run ọba ti ẹgbọ́n ẹ sọ fún mi èèyàn mélòó ló kọ ìyàwó rẹ̀ lẹ̀ tó rántí pé lóṣù yìí òun ti súnmọ́ àbóhùn ò tí ì súnmọ́ kó tó pronounce ẹ̀ so ìdí ìtẹ̀ ẹ̀sọ̀ ẹ̀gbọ́ tẹ́yí tẹ́lá àkọ́kọ́ sí èsè pé ó ti mẹ́sì àmọ́ kò ní tẹ́lẹ̀ kejì kíkọ́lá tí ò bá ti mẹ́sì tí ò gbọ́dọ̀ súnmọ́ lóṣù yẹn ẹ̀gbọ́ sí ìyẹn wọ́n mọ̀ kó bìnrin ìyàwó ọjọ́ kejì ni àìlejò jáde kẹkẹ jọmọ rẹ́rìn kọ́lá tó kàn parí pé ah, mo ní kó mọ́ jáde ó sì rẹ̀ gbóná bìdí bìdí kò ní ẹ́ bìdí bìdí ìgbé ẹ́ ọmọ ẹgbẹ́ sí bìdí ẹ́ tó bá ṣe ipá bàtẹ̀ tó wá rí òfin ẹgbẹ́ ìsẹ́ni àti tàbíjì ní kò ní gbó kọ̀ mí ilé ọkàn wé sí tára ìlàyàkà àtàlákùnlé mi ní ìlàyàkà tí kí ebúrú tẹ́lẹ̀ rẹ̀ fífẹ́ mọ́ ẹgbẹ́ ìyẹn tó sọ̀rọ̀ fíìsì wọ́n ní ọ̀fà dìdì rẹ̀ wọ́n wí kìí ṣe agídí ni wọ́n fi ń kọ́ obìnrin ibi tó yẹ káwọn àfa àwọn ilé ẹ̀ ń fásitì lérò pé ọlọ́run ọgbọ òfẹ́ tán fẹ́ pé nígbà tá a bá bínú ni ká kọ obìnrin ẹ jẹ́ kí n sọ àṣírí tó wà bẹ́ẹ̀ fún yín ah, ọlọ́run ọba wàlá ìsìláàmù pé púpọ̀ o ìsìláàmù sì mọ desires ọkùnrin àti obìnrin ó wá lò ó ọlọ́run ọba mọ̀ ó wá fi manage wọn kán má fi tira wọn lẹ ṣe rí ọlọ́run ọba mọ̀ pé tóbìnrin bá ń ṣe menses torí pé ọkùnrin ò lè súnmọ́ ń yẹn ó lè fẹ́ fún un ní nísìsiyìí pé ìsinmi ojú nǹkan òkú wúlò náà ẹgbẹ́bí kò ah, gúúlò nísìn iná fúnjọ́ márùn ìkíní nílẹ̀ ìgbẹ́rẹ̀ bí ẹgbẹ́rẹ̀ lé nẹ́sà kú lè ṣe gẹ́gẹ́ pẹ̀lú rẹ̀ lọ́nà pé ó lè kọ́ ńgbà ó lè kọ́ ẹgbọ́ ìgbà tí irúgbà tí ó wù yànnu irúgbà tí yàn pé yìí ò ní bùkátà sí kékeré òde wọ́n wá tó sọ fún ẹgbọ́ ọlọ́run tó wá tún òde pé lóṣù yẹn náà tó bá tún lè fi súnmà ẹgbọ́ òkun gbọ́dọ̀ kọ́ ẹgbọ́ ìtumọ̀ pé for a whole month tó bá ṣe ọ nísìnyí báyìí tó bá tó bẹ́ẹ̀ ẹ mọ̀ báwo pé nísìn ọparí méjì ìjọba àrùn oṣù máa ń jọ́ lẹ́ẹ̀kẹfà ó sì ń jọ tí tó bá tó bẹ́ẹ̀ tó fẹ́ kọ̀ mo fẹ́ wo level of discipline yẹn àti ṣe bó ṣe hate ẹ̀ tó mọ́ sùn mọ́ o tí ò ṣe mẹ́sì ṣẹ́gbọ́ twenty days òfilẹ̀ títí di tọ̀lápẹ̀ sínú wáá jẹ́ kó ṣe mẹ́sì sí mi again ó wá ṣe tán ó wá mọ́ra padà ọ̀yá tó bá tó rẹ̀ wá ṣe sẹ́mi tí ó wò ní pé ah ẹ̀ máa ṣe tó láti ṣe ìgbẹ́gbẹ́ lòún lè súnmọ́ náà yóò sà hmm? òun ni hikma tẹ́ẹ̀rí táwọn Yorùbá mọ̀ dára wọn ni ah kí ló dé tíṣẹ́ rí afẹ́kan àlá ọ̀pẹ́ tó bá lóyún alẹ́kọ̀ọ́lẹ̀ bọ̀ kò gbà pé alẹ́kọ̀ẹ́ tí máa ṣe àìdẹ́ ah olóyún tó lè kẹ́ sànú òun ni pé yẹn bá àyè wà fọ́kùnrin lájọ́ tí àwẹ́bá ti lóyún oṣù kan oṣù mẹ́jọ ní ìṣòlè bá bá lò pọ̀ tó bá ti tán wá lè fẹ́ fa tó bá fẹ́ lù sí opportunity ẹ̀ bóyá prọfẹ́sẹ̀ pọ̀ bá lẹ́mẹ̀ẹ́ ẹ̀ ó fílẹ̀ fún pé bóyá yóò láyà ah, ah. ẹ̀rọ tọ́rọ̀ wá sí fún pé tó bá wá láyà tó pronounce ẹ̀ náà gbà ọ̀nà nǹkan ọlọ́run wá extend táwọn ìdá ó ìgbà tó bá tó wá bímọ kó tó parí ìdá ìtumọ̀ pé ó náà ọdún oṣù mẹ́jọ táà máa bolówó yóò máa jẹun yóò máa wọ́ sọ pé ah Ah, oṣù mẹ́jọ bó kò lébà lọ́lé wọn kò lébà wọn yóò náà tún wò pé á ah, ìgbà yìí ní ṣe á náwó oṣù mẹ́jọ tí sì tún ní súnmọ́ yóò kàlà hmm? kẹ́ẹ̀tọ́ lè lẹ́yìn tó ṣe tọ̀ ní gbogbo àwọn táǹkà tó ń ṣe tọ̀ lákù ẹ̀ títọ̀ lákù rẹ̀ inú kí ẹ̀bẹ̀ tí ò jẹ́ tọ̀ lákù bìdì ẹgbọ́ wọ́n bá kó èèyàn ọ̀ndọ́ ẹni kọ́lá tó ti kàwọn àfáwà ọlọ́run kó tún tún gbogbo àṣẹ yes because in that kan tó ń kọ obìnrin rẹ̀ ní kó bí ẹgbọ́ tó pé èèyàn tẹ́yẹ̀ bá jẹ sílánà ó lè bíyàn lórí náà ẹ́ tó kìí ṣe mẹ́mí lẹ́kọ̀ọ́ náà lẹ́yìn ìgbà tó fẹ̀ ká ti rò ó dáadáa tán pé ọmọ yìí ò lè change ẹgbọ́ ó wà pé ah, ó dàgbé the best thing for my own sanity pé jáde ọjọ́ kó sọ pé dákun pé kọ́dà ibi tó oòrùn dí mi dé gan ọlọ́run lóhùn fún mi láàyè pé òsì mẹ́sìsì in interest àti wú àti òsì mẹ́sìsì máa lọ máa náwó ṣe é dáa ẹmọ ibi tó ti sú ẹ̀dẹ́ àwọn ẹ̀yìn rò pé lásán ni options wà téèyàn lè ṣe before tọ́lákù àwọn èèyàn lò ní ṣe bí ìlà wà before tọ́lákù ìlà ní pítọ̀ obìnrin nísìnyí ó ń fìtínà mi kí n kọ́ra mo búra pẹ̀lú ọlọ́run mi ò ní súnmọ́ ẹ tó wọ ewu gan pẹ̀lú ọlọ́run mi ò ní súnmọ́ tó sì máa wá rọ sọ ìpẹ́ nígbà náà ìṣẹ́ tó ń wọ òkú àdàpẹ́ lè jíṣẹ́ yọmọ bú oṣù kan ọgbẹ́ kòránì wa ní tó bá búra rẹ̀ ńkọ̀ kò tí kò níyàwó rẹ̀ náà ìyàwó rẹ̀ náà ló sì wà èyí tó láti nìkan àmọ́ oṣù mẹ́rin ni maximum tó bá fi lè búra ní bá fi ń tó oṣù mẹ́rin á wàá pè ọ́ ṣẹ̀rí àwọn pé ó gbọ́dọ̀ wá súnmọ́ tó bá di súnmọ́ ó wá di tọ́lá òun lànà ìtọ̀sẹ́ láti pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tó ṣoṣù kan yẹn ẹgbẹ́ ààlà lọ́sọ̀ọ́sọ́lá ṣahara ẹ tó di twenty nine tánà ìgbàlá sọ pé tó kó n ti parí gbìyànjú táyé ṣàlùfẹ ah, àá twenty nine lẹtún ṣe ni ẹgbẹ aráyìn àá ah, oṣù lè jẹ twenty nine lè jẹ thirty láàlà bóyá bá sọ pé tọ̀ sóṣù yìí ti aṣú yìí ẹ ṣẹ́hùn kò síbẹ̀ yìí ó sì ṣe tí ò ní pẹ́ sọ̀rọ̀ àpò ìgbèdè so orí pé òyìn ṣe àwàlà máa fi rìn rẹ so now. Eh, eh, eh. Mm-hmm. kọ́dẹ̀ yìí tí ò tó bẹ́ẹ̀ náà tó ṣẹ́ni tó fàmì ní òǹsọ mẹ́rin ò rí pé ní síngbà táwọn méjì bẹ́ẹ̀ ti sọ ní síngbà yìí ó pé nọ́ńsẹ̀sì wọn sọ yìí àwọn nonsensical reason máa ń bẹ tí àwọn fi ń kó obìnrin náà tẹ́lẹ̀ kó gbọ́dọ̀ sọ fẹ́ni kankan tó fẹ́ ìwọ ló ń filẹ̀ tó bá ní kó sọ gan wọn ò ní gbọ́ wọn kì í ní wí nísìn. ẹ̀hẹ́n kan sọ pé ìwọ sáà ti jẹ́yàn dáadáa ṣe ìwọ ẹni tí wọ́n ti ẹjọ́ sọ ẹjọ́ wọn ara yín bọ̀tẹ́ bá sọ pé tó tó ṣẹ́rí òní ọlọ́run ọba fẹ́ fọkùnrin ní that freedom hmm? ó ti mọ̀ wípé òun náà ni ó bí ẹ̀kọ́ tó báyìí bí ẹ̀fọ́ sí ni òjì káwà mọ iye tọ̀lá kù yàtọ̀ fún ohun tí mo describe ní ìsìnkú àtọ̀lá kù lùbèdè pé ọ̀rọ̀ haido ọ̀rọ̀ tọ̀họ̀ tọ̀hara ẹ̀tún sọ nìkan how many tọ̀lá kù àlà máa ń ṣe lóbìnrin máa ń ṣe ìdàpé lọ́dọ̀ tó kàn ẹ̀yẹ sọ. ẹ̀yin sọ́dọ̀ how many nílẹ̀ because sẹ́rí ẹgbẹ́ pé ìbínú ní bá bí ń ṣe lóòótọ́ fún olóbìnrin ó ṣe wá ní ẹ̀fọ́sù mẹ́ta ó sì mọ̀ fún lóúnjẹ irú ìbínú òru kọ́dà ẹ̀gbọ́n gbogbo akọlọ́bìnrin ó bí i ṣe ọ ẹmọdé ìlọ ṣe ẹ̀ńtọ́ obìnrin yóò kàn gbé abú bá ṣe tẹ́ dáfẹ́ wà ń tàjẹ̀ wà ìlú tó ń pa wá. ẹ̀gbọ́n ẹni tí wọ́n bínú sí pé ó ti ń pẹ́ o ó ti ń pẹ́ ṣẹ́bẹ̀ ilẹ̀ tó ó ti ń pẹ́ àwọn ṣe ìdà lọ́wọ́ àwọn ṣe ìdà ẹ̀ṣẹ́ ọkùnrin lè bẹ̀rẹ̀ yìí. ó kún ṣe takún ni à ń tíṣẹ́ rí àmọ́ because ẹmọ tó wà bẹ́ ọkùnrin ò lè sọ fún bìnrin náà nígbà pé ìyàwó mìíràn ló jẹ́ gbogbo tó sì mọ̀ sí obìnrin tẹ́yẹ kọ́lẹ̀ yóò ní gbogbo tí mọ̀ sí rẹ̀ gbèsè pé gbogbo kí ni tí náà ń ṣe àfi tí wọ́n náà bá ṣe tán láti gbà nìkan ló tó lè ṣe àbẹ́mọ̀ áyàgò wọlé mọ́ gẹ́gbẹ́ ṣe mọ̀ pé ọkọ ìyàwó náà láti tún jẹ́ ẹ́ wọ́n ti tọ́kùnrin bẹ́ẹ̀ sí kí òun fẹ́ bá sọ rárá ẹ̀bọ́ òfẹ́ nìkan obìnrin ṣe tó bá fẹ́ fún àlá inú tí ẹ wá ń ta ní <laughs> tí ó rọrùn pé inú ń ta ọ́ ipé ẹgbọ́n pé ọmọ yóò tí ó nídìí ogun ẹgbẹ́ lọ́sọ̀ sítú fúnni ẹ ti pè mí lẹ́rọ inú ìlọ́sọ̀ ẹgbẹ́ nǹkan yìí lọ́sọ̀ sítú pé agbọ́ sí ìyàwó mi lẹ́rọ ìjọba ẹ̀ ìyàwó tí ń ṣe ìdá àdéhùn agbáwọn ọkọ̀ òlè kà sẹ́ni tó mọ̀ ẹ̀rí ẹgbẹ́ òkú kìí ṣe kan háìdọ̀ mẹ́ta ara àti lọ́gbà yàwó ìlókù ẹ́ ó sì mọ́ náwó fún then ìwọ náà dẹ̀ ní free because àwọn nǹkan bẹ tí òun náà ṣe fún ọ̀nà fílà tẹ́lẹ̀ tó lè sọmọ yóò lòdì kàn kalẹ̀ hmm? yóò lòdì kàn kalẹ̀ pé ẹjọ́ ẹ lọ ṣé òun ní ọ̀rọ̀ àbá ẹgbọ́ ẹjọ́ ọkọ̀ kalẹ̀ náà sọ fún pé tó sì wúlò tó láti lọ ọkọ̀ kalẹ̀ ó sì wúlò náà fẹ́ tó ní kí ló wù í jẹ lónìí ẹgbọ́ sóun ní ọ̀sán ìwọ náà ti mọ̀ pé o ti close chapter nù ó máa fara kí nǹkan oṣù tó bẹ̀ láti mọ́sẹ̀ ìpọ̀ fún bíkọ́sì ìyàwó náà ló sì jẹ́ ẹ̀tọ́ tí wọ́n ń ṣe òun ní ó máa bí ọ́nú pé àti mógún wà lè mi ni mógún èmi ó máa ṣẹ̀tọ́ ti mi màá tó wá lùtẹ̀ tẹ́mà táwọn tó tó wá sọ́ nìṣe tó bá padà wọ́n pé àdíṣìkì tí wọ́n ń pláàni fún báyìí kọ́ ló fẹ́ gbá ìyàwó rú rẹ̀ ẹ́ wọ́n padà rú gbogbo ẹ̀ lọ́lọ́run bá ti dé tóbìnrin pé tó o lẹ́yìn oṣù kan náà tó gbé e mọ́ra tó tán ní kó ṣe é dà nǹkan àfi tó bá ikú bá ti ó ti bàjẹ́ beyond kọ̀ǹdíṣà kan lọ́lọ́run ọba fi sọ pé kọ́mọ̀ṣẹ̀ yìí dánilẹ̀ yìí hmm? atakullaha rabbakum la tukhrijuhunna min buyutihinna wa la yakhrujna illa an ya'tina bi fahishatin mubayyinah ẹ gbọ́dọ̀ mú wọn jáde kúnlẹ̀ ilé ẹ̀ náà gbọ́dọ̀ ṣe é dá ọlọ́run fẹ́ kẹ́ ẹ̀ máa ríra yín náà ni ẹ̀ ń wọ́n sì gbọ́dọ̀ jáde àti tán bá ṣe zìnà fáhíṣà tó kojú wọn èèyàn ò lè bẹ̀rù ẹni tó bá ṣe zìnà gbé because ọ̀rẹ́ tí o ti fi ọkàn rẹ̀ sókè n'ogbe mi ò lọ́mọ́ ọlọ́run ẹni mú jáde ẹjọ́ jáde fọlọ̀ ṣe ìdààmú mi ọ̀sẹ̀ yẹn béèrè àwọn ogun àwọn kìnìún tọ̀láàkù tá a ṣe èyí ò ní mo rò pé káwọn àfáà ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ tọ̀láàkù yìí ò ọ̀kan nu méjì ni inú kó jẹ́ tọ̀láàkù bìdì yìí tó ti pa àkànlé yàpá àdínkù fẹ̀ kan tẹ̀sí kẹ́hìn pé pé tọ̀láàkù tá a fẹ́ ṣe tọ̀láàkù tẹ̀ fún ní ṣẹ lọ́wọ́ bá ń bẹ́ ẹgbọ́ ẹ̀yẹ fi yóò kan ẹ̀fí kọ́kọ́ ọlọ́run yóò wò dáadáa ìgbàtà láti pé mo ti pronounce ó ti ṣẹlẹ̀ náà ẹ̀ ọ̀nà lè dáa ń ṣe náà kọ́kọ́ ìyàn pé ó ti ṣẹlẹ̀ lóòótọ́ náà ṣùgbọ́n wo àbúrò rẹ̀ ti lékún kan ní láwùlì máa fúùsì ẹ̀ nínú àwọn mọ̀láìkà tán kọ́ ó ti ṣe tọ̀rákù gbìdì ní gbèsè ayé rẹ̀ ẹ̀ wọ́n láti ṣe kan ọlọ́run sáà fọ́lé mi pé tọ̀ èmi mo kọ́ tọ̀rákù gbìdì alhamdulillah èmi ò ní tọ̀rákù gbìdì kankan nú sẹ́ẹ̀ bẹ́ẹ̀ni gbogbo sẹ́kì sẹ́kì tẹ́jọ́ náà sọ àwọn tẹ́sọ ilé ìra tọ́lá náà lọ sọ báwọn ni kan sàlàyé fáwọn tọ́lá ṣe tọ́lá pé tọ́lá kìí ṣe pé wọ́n ní agbárí mi tẹ̀síwá ń gbóná rẹ̀ <laughs> tágbárí ẹ̀ bá ti ń gbóná tóbìnrin bá ń ṣe háìdọ̀ lọ gbágbárí ẹ̀ kó kúlù ní o bọ̀ bá sì báyàwó rẹ̀ lò pọ̀ lánàá kò lè ṣe tọ́lá kù lónìí. ẹ̀gbọ́n so èèyàn mélòó ẹ̀sọ́ náà tọ́lá ti dáǹṣe àti tàwọn àfáà náà ó lè mórí bọ́ so reason téèyàn fi ń ṣe tọ̀láàpù obìnrin ó pọ̀ n ò sọ pé kéèyàn disclose ẹ̀ àmọ́ kéèyàn kàn bẹ̀rù ọlọ́run ọba n tí máa ń fà fẹ́ lómi tí máa tún sọ àwọn nǹkan tẹ́tí máa ń sọ ni pé kí n ṣàlàyé fún yín ọmọ nìyẹn wà complex gan kọjá ń tàn rí kódà especially níbi tẹ́nìkan kan bá ti sọ pé wọn ò ní ti rí nǹkan tó wà lọ́kàn ṣe rí tí obìnrin ọkùnrin máa ń go through situation tell me bá find out pé bóyá in the first instance mistake gan ló ń kọ̀nsídà kó ń fẹ́ obìnrin sí any reason ni ó máa wá láti fi yọ expectations máa há ìgbà mi ṣẹlẹ̀ lómi ìgbẹ́ tó pé wọ́n láàlọ́ èèyàn náà mú wa pé tó mú tó fi fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì ni tó fi pé yàwó aláwọ̀kọ́ ò dáa àbí ó láàkì kìíní kan yóò wá òkú fẹ́ ẹlẹ́ẹ̀kejì yóò wá fáńdà pẹ́lẹ́ẹ̀kejì ó tún wá wọ́ọ̀sì ju aláwọ̀kọ́ sẹ́mọ̀ tí yóò alọ́ pé ilé náà mo fi sí flat ìdí <laughs> dáwà lára ẹ̀rọ ẹ̀gbọ́ flat then èmi ẹ̀bí mi go balẹ̀ ẹ̀bọ́ mo ti ń jẹ́ kéjì yóò ti wá kájẹ́ gbogbo ẹ̀rí tó dá gbogbo ẹlẹ́rìí eh ìmọ̀ bá àtẹ ìyá aláwọ̀ yàtọ̀ ní máa ń sọ fọ́tí tẹ́ kò sọ fọ́tí mọ́ ìmọ̀ ìyá mi lóko já mi lówó ìmọ̀ fún mi lówó pé ah ilé ilé sì gan orí ẹ̀ náà àríbálù kò ní sọ gbogbo eléyìí òfin yàn kí ní kẹ́ ló gbọdọ̀ sọ fún yín dáìnà gbọdọ̀ bá ah, ó tó bẹ́ẹ̀ lóòótọ́ yóò mọ̀ ọ́ olólùwà fi bò láti pé sáàtì tó bá sàfẹ́ ṣe ẹgbẹ́ rẹ̀ sáàpẹ́ ti fò tọ́bá ní ká máa sọ kí gbogbo ẹ̀ náà wọ́n sí rìkọ́dù kọ̀sọ́kùn nǹkan tó yẹ ẹ̀ dáadáa ó lè jẹ́ ẹgbọ̀n ó lè jẹ́ òṣìṣẹ́lẹ̀ ó lè jẹ́ ìrìjà ó lè mẹ́jẹ̀ ìrìjà ṣùgbọ́n ṣe ń tẹ́sán òun ni pé ṣé ó tó ní tẹ́yà fi lè ṣe ibi tẹ́sí ní pé kò bá sí any other thing mi tí bẹ́ẹ̀ kó wá solution. ó ní gbọ́ tó ń wẹ̀ òkò yẹ̀yẹ̀ wọ́n kì í bí èèyàn. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọ̀pọ̀ ẹ̀gbọ́n wọ́n ti ẹ̀gbọ́n sẹ́ẹ̀rì àti ẹ̀jẹ̀ sẹ́ẹ̀rì obìnrin tẹ́yà bá kọ́ ọ ẹ̀bọ́ tẹ́lẹ̀ ẹgbẹ̀ ní ọgbẹ̀ wọn ah, ah, wọ́lá ẹgbìyànjú bíbọ́ àwọn èèyàn sọ fún pé ẹmà ah, tí a ní bá fẹ́ tọ̀wọ̀ nílé sẹ́yìn ìtọ́wọ́ ìfọ́n bá fi ń bí ọ ìwọ́lẹ̀ kan láwọn reasons kan tọ́lọ́ kan bọ́ láti pé mọ́sọ̀ yìí sáàsọ̀ mi ẹ̀hẹ́n ọlọ́run ọkùnrin ọlọ́run fẹ́ bò láti sẹ́yìn wá ní béèrè bìkọ́ tí wọ́n bá òun ti kó dàgbà fún mọ́ni ẹni rìsìkó kan bínú kọ́kọ́ sọ pé pọ̀ kọ́lẹ̀ náà yóò sàṣẹlẹ̀ ẹ̀hẹ́n sókè kápá sọ ó ní reason ṣùgbọ́n tákùnrin ń ro ọkùnrin náà ń wá válù fún tó ṣe ni ẹ àti bẹ̀rẹ̀ làwọn kìíní yẹn ti máa ń wọ́ tí ẹ bá fẹ́ fẹ́yàwó fẹ́yàwó sì mẹ́gbẹ́ sọ́tàn wípé èyí ṣe pé pé ìyàwó mi ti lẹ́yìn ọ̀dà ọ̀rọ̀ mi tẹ́sítẹ́tíṣàn bá ti háì jù téèyàn bá ti rí ọlọ́run ọbọ̀ òkè ọkùnrin ẹgbẹ́ tó fi ọlọ́run ọbọ̀ òkè ọkùnrin pé kó níwà pé ó lè ṣe sọ́dákọ̀ fara àtà ẹ̀gbọ́n kí ẹ̀kọ́ ọ̀rọ̀ jẹ́ ìpò mẹ́rin fún nísìn báyìí ó lè fún ẹni tí ètò gbogbo gan opó tí ó mọ̀ ní ó fún lówó kó mọ̀ tẹ́lẹ̀ owó sí lóṣooṣù kò ní iṣu ṣùgbọ́n sẹ́yìn lè kékeré sì jẹ́ ìyàwó báyìí àwọn tí ìtẹ̀bẹ́ tó ti fi dè mí sẹ́yìn ò dẹ̀ rí bálù ẹ́ wọ́n ẹ̀mọ́gbọ́n tó fi dè ó ní pé ẹ̀tọ́ kan lòún gbọ́dọ̀ gbà tìyàwó kejì oúnjẹ kan yóò fún wọn yóò fún wọn lẹ́ran yóò fún wọn lásọ yóò pé àìyíwọ ah, yìí kan dágbà náà ni kò sáyẹn ẹ́ sọ ó fẹ́ já kú pé ó fẹ́ já kú pé ààyè yìí yẹ wẹ́lò mi pé ìrí bá lù fún nǹkan tí mo ṣe ẹ̀hẹ́n tó ti fẹ́ já tó ṣe dáadáa tó ṣe tán láti sanwó fún ní dá kìíní kan tán ẹ̀yọ́ máa lọ ṣé wàá lóun àtòbìnrin jọ mọ́ ṣé wàá ní tí wàá ṣẹlẹ̀ ibi tẹ́tì mọ̀ pé tó bá yẹ pé kò bá sí nǹkan mi irú obìnrin tó bá fún nínú tọ̀lá pin ẹ̀ fúnra rẹ̀ òun náà rí ìjà sáwọn èèyàn kò ní wù kó lọ tí ò bá ṣe nǹkan mi òun náà sọ̀rọ̀ náà pé ah wọ́n fi mí tọ́lá sí lóru kó dé yóò kọ́ lóhùn mà ẹ́ àwọn ọdẹ wọn ní báyìí báyìí báyìí ah, kò sí ní ìṣe wá sí sọ́ọ̀fù ẹgbọ́n mi ṣùgbọ́n nǹkan mi mẹ́mẹ́ ẹ kí n fún yín ní sáǹsì kan ok sáǹsì ń rìkọ́dù kí ní ìdá nǹkan ẹ dákun ṣùgbọ́n kàlọ́ ọ̀hún sọ̀rọ̀ ẹ pa ní kí n fi sí mọ́dà pọ̀ ọ̀hún èèyàn ń bí i fún mi pé ẹ̀kọ́ ọ̀sẹ̀